ámósì orí kejì èyí ni ohun tí olúwa wí nítorí ẹ̀ṣẹ̀ mẹ́ta ti móábù àní fún mẹ́rin èmi kò ní yí ìpinnu ìjìyà mi padà nítorí ó ti sún di eérú egungun ọba édómù èmi yóò rán iná sí orí móábù èyí tí yóò jó àwọn ààfin kẹ́ríọ́tì run móábù yóò sì kú pẹ̀lú ariwo pẹ̀lú igbe àti pẹ̀lú ìró ìpè èmi yóò ké onídàájọ́ rẹ̀ kúrò èmi yóò sì pa gbogbo àwọn ọmọ aládé rẹ̀ nínú rẹ̀ ni olúwa wí èyí ni ohun tí olúwa wí nítorí ẹ̀ṣẹ̀ mẹ́ta ti júdà àní fún mẹ́rin èmi kò ní yí ìpinnu ìjìyà mi padà nítorí wọ́n ti kọ òfin olúwa sílẹ̀ wọn kò sì pa àwọn ìlànà rẹ̀ mọ́ nítorí àwọn òrìṣà ti ṣì wọ́n lọ́nà òrìṣà tí àwọn baba ńlá wọn ń tẹ̀lé èmi yóò rán iná sí orí Júdà èyí tí yóò jó àwọn ààfin Jerúsálẹ́mù run èyí ni ohun tí Olúwa wí nítorí ẹ̀ṣẹ̀ mẹ́ta Ísírẹ́lì àní fún mẹ́rin èmi kò ní yí ìpinnu ìjìyà mi padà wọ́n ta olódodo fún fàdákà àti aláìní fún bàtà ẹsẹ̀ méjèèjì wọ́n fi ẹsẹ̀ tẹ orí àwọn tálákà mọ́lẹ̀ bí wọ́n ti ń tẹ erùpẹ̀ ilẹ̀ tí wọn kò sì ṣe òtítọ́ sí àwọn tí a ní lára. Bàbá àti ọmọ ń wọlé tọ wúńdíá kan náà láti ba orúkọ mímọ́ mi jẹ́. Wọ́n dùbúlẹ̀ lẹ́bàá pẹpẹ lórí aṣọ tí wọ́n ti jẹ́ ẹ̀jẹ́ ní ilé òrìṣà wọn. Wọ́n sì mu ọtí tí wọ́n san fún ìtanràn. Mo pa àwọn ará Ámórì níwájú wọn. Gíga ẹni tí ó dàbí igi kedari òun sì le koko bí igi óákù mo pa èso rẹ̀ run láti òkè wá àti egbò rẹ̀ láti ìsàlẹ̀ wá èmi mú yín gòkè láti ilẹ̀ íjíbítì wá mo sì sìn yín la aginjù já ní ogójì ọdún láti fi ilẹ̀ àwọn ará ámórì fún yín èmi sì tún gbé àwọn wòlíì dìde láàrin àwọn ọmọ yín àti láàrin àwọn ọ̀dọ́mọkùnrin yín láti jẹ́ násírì èyí kò á jẹ́ òtítọ́ bí ará Ísírẹ́lì ni Olúwa wí ṣùgbọ́n ẹ̀yin fún àwọn Násírì ní ọtí mu ẹ sì pàṣẹ fún àwọn wòlíì kí wọ́n má ṣe sọ tẹ́lẹ̀ ní báyìí èmi yóò tẹ̀ yín mọ́lẹ̀ bíi kẹ̀kẹ́ tí ó kún fún ìtì tí í tẹ̀ ẹni tí ó yára bí àṣá kò ní rí ọ̀nà àbáyọ alágbára kò ní lè dúró lé agbára rẹ̀ jagunjagun kì yóò lè gba ẹ̀mí ara rẹ̀ là tafàtafà kì yóò dúró lórí ẹsẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ó gun ẹṣin kì yóò gba ẹ̀mí ara rẹ̀ là àní jagunjagun tí ó gbóyà jùlọ yóò sálọ ní ìhòhò ní ọjọ́ náà ni Olúwa wí